أعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يأله الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار لأن فيها تجاه كفر وغضاء أترى أترى إخوان يدوى محمد صلى الله عليه وآله وسلم قال في لدى ثلاثه فقهية ولا يزال وراء صحابة ولكن أصل على المجلس بجانبه كأبي تفسير القرآن kí a ka gbogbo alẹ́ oṣù ọ̀gbọ̀n nínú àkàtúntò kẹfà nínú ọ̀gbọ̀n two thousand twenty three tó ṣe lè sọ fún twenty four nínú tí a kà ní òye òun ni àyà ẹlẹ́kẹ̀ẹ́sọ̀ ọ̀gbọ̀n tó wà fún ìgbésà. أعوذ بالله من الشيطان الرجيم يخشى الذين لو تركوا من خلفهم ذرية بعادا خافوا عليهم فليتقوا الله وليقولوا قولا سديدا إن الذين يأكلون أموال اليتامى ظلما إنما يأكلون في بطونهم نارا وسيصلون سعيرا يوصيكم الله في أولادكم ذكر مثل حظ الأنثيين فإن كن النساء فوق اثنتين فلهن ثلثا ما ترك وإن كانت واحدة فلها نصف ولأبويه كل واحد منهما السدس مما ترك إن كان له ولد فإن لم يكن له ولد وورثه أبواه فلأمه الثلث فإن كان له إخوة فرق منه ثلث من بعد وصية يؤتي بها أو دين آباؤكم أو دين آباؤكم وأبناؤكم لا تدرون أيهم أقرب لكم نفعا فريضة من الله إن الله كان عليما حكيما ورد آه، في أصل القرآن يقول النبي صلى الله عليه وسلم òṣùpẹ́ ọ̀hánù náà ní ìmọ̀nà fún tí kò bá fẹ́ sọnù ní orí ọ̀rọ̀ ẹ̀sìn ẹni tó bá fẹ́ sọnù ọ̀hánù ni yóò ti máa nínú ohun tó kí ni ọ̀hánù ní orí ọ̀rọ̀ yìí bákan náà lórí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ayé aṣòwò àtajà àrajà àfúnyàn ní nǹkan pẹ̀lú tí kò bá fẹ́ lùbà ọlọ́run ọba rọ̀hán lẹ́nu èèyàn ó jì máa. olùgbégbé àníyàn mi nìyàn ní wọn fi lọ ara rẹ̀ wọ nǹkan ló fi làákà ìpè rẹ̀ wò pé àkíló burú nínú nǹkan tí òun fẹ́ ṣe yìí tó pé tó bá padà sínú òfin ọlọ́run ló padà rí pé aburú gbà lẹ́nu ọ̀fẹ́ ṣe. Ní ìfẹ́ òun ní àpòjúwe kí bàbá tó gbé àwọn ọmọ kalẹ̀ fún ara rẹ̀ ó wò pé nínú àwọn tó ń bí àwọn kan bẹ tí wọn kì í gbọ́rọ̀ sí wọn lẹ́nu ìkan wọn bẹ àbáwọn kan bẹ táwọn ọmọ ń gbọ́rọ̀ irun wọn lò irun wọn ránṣẹ́ ọ̀rọ̀ bẹ tí wọn yìí kì í rí wọn ránṣẹ́ rárá wọ́n rò pé ah, ọ̀rọ̀ wúlò fún mi yìí á kí n fún wọn ní nǹkan yàtọ̀ ya ilé ìlú tí wọ́n kọ́ lọ́dọ̀ fámìlì wọ́n ní ọmọ ìwọ̀n ìwọ̀n fún wọn yẹn yá àbí ilẹ̀ ní tí mo ní ní ọ̀nà táìwò mo bọ́ tòótọ́ ní dáadáa rẹ tí wọ́n náà máa ń ṣe sí ni wọ́n tọ́jú mi púpọ̀ gbogbo ìyẹn lórí bẹ́ẹ̀ èyí ò rí pé nínú làákàyè kò tako làákàyè kódà ó ní ẹni bá ní mú lọ bá ṣe wúlò lè ṣe nínú Islam kò rí bẹ́ẹ̀ sọ tí wọ́n àbí kí ọmọ padà sí di àlùkòrán tó ṣe wá ní papọ̀ ó ṣe ní jẹ́nẹ́rálì lọ́nà yẹn àbí kí ọmọ àlùkòrán ò ṣe àpọ̀nà tó wà sí áká ní èrè àbí áyà sí áká ní èrè ọ̀rọ̀ nípa tó ní ṣe pẹ̀lú ọmọ òrukàn náà rèé ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ogún ni ọlọ́run ọba ẹgbẹ̀rún jẹ́ ọlọ́run ṣàlàyé fún wa pípé وليخشى الذين لو تركوا من خلفهم ذرية ضعافا خافوا عليه قلوا وليخشى فبر الذين تركوا الذين لو تركوا من خلفهم ذرية tó ṣe pé àwọn tó ṣe pé táwọn náà bá fi àwọn ọmọ kalẹ̀ lẹ́yìn wọn ìhàáfán táwọn yẹn jẹ́ ọmọ kéékèèké kọ́ fún àríyìn tó ṣe pé ẹ̀rù wọ́n máa fà wọ́n náà lórí ọmọ ẹgbẹ́ ọmọ yìí ló kéré pọ̀ jù ìgbà tó mọ̀ pé tí wọ́n náà bá fi ọmọ kékeré kalẹ̀ lẹ́rìí sí èèyàn bí lọ kùjọ ọmọ ló kàn lọ kí wọ́n mọ àwọn ọ̀rọ̀ ìwúlò wà lẹ́tọ́ kéde wà kúrò rẹ̀. tó bó ṣe ọmọ ọmọdé kan yẹn kó kẹgbẹ́ rẹ̀ náà tó o ti ju ọmọdé mẹ́rin lọ ọmọdé mẹ́ta oríṣi ó ti ju ọmọdé méje lọ kí wọ́n fojú wo wáyé pé ah! ṣe bá kúrò rẹ̀ wọ́n fún àyè tí ó fi ẹ̀rù tó wọ́n báyìí náà sí ọ̀rọ̀ yìí kéré náà lè lórí ìwà rẹ̀ tó bá lọ sí kí kìí ṣe ìbànújẹ́ kó rẹ̀ gangan nígbà rẹ̀ ìbànújẹ́ tó kúrò àwọn yóò sì sí báyìí àwọn tó ṣe pé ìdílé ní jílá àwọn ìfún wọn ló ń jẹ ìfún wọn ló ń lè rí wọn ní ìfún wọn ní ìfún wọn ló ti tì náà lórí ìlú láàrin báyìí sọ ọ̀rọ̀ ní kó kálukú kó máa rántí ilé yìí kí ni wá dá padà sí orí ọmọ ọlọ́mà ọmọ ọlọ́mà tí ìtò bàbá rẹ̀ kú tí bàbá rẹ̀ sílẹ̀ lọ́mà kékeré tí ó lè dán ojú bọ́ fọlọ́wọ́ pẹ́lú ẹsẹ̀ fún kí ni wọ́n fi jẹ̀rọ ọlọ́run tí orí ìgbà ṣẹlẹ̀ sí ìyẹn fọ́. wọn ní ṣe rí ẹni tó bá ṣe pé lọ́pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ ayé rẹ̀ ń máa mú òpin tí ìgbà nílé gbà ìní ṣe fún yàn. ẹni náà jẹ́ ìrànlọ́ ló jẹ́ ìrànlọ́ pé bí bá nílé gbà wọ́n ṣe fún mi láburú á sì lè ṣe fún yàn. ẹni yẹn ṣe lè dé ṣàdísà lẹ́ni tó wọ́n àwọn àlọ́ kan náà. àgbẹ̀ lè ní لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه ألم يهين يوم تقول بدون àṣìkú jẹ́ pé ẹni ipò pé iṣẹ́ máa ń fẹ́ fúnra yíyẹn nílẹ̀ lẹ́nu fẹ́ fún ẹnì kejì yìí ní jẹ́ mùsùlùmí ìyẹn pé kò sẹ́yìn kan yóò fẹ́ kí ọmọ ọ̀hún fúnra rẹ̀ lẹ́yìn ọ̀rọ̀ kódà tó bá ṣe kó jẹ́ ẹni tó ń ṣe dáadáa tó fọ́ ọmọ ti dá lójú pé ah, ọlọ́run kì í fi ẹni tó bá ṣe dáadáa ọlọ́run ní ti ọmọ tí ẹ̀ náà láàyè tó ti bẹ́ẹ̀ náà tó àwọn akẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ti pé yọ ìyọ́ lẹ̀ kí ni wọ́n wọ́n wọ́n pé à ah, ń ṣe lóǹkà báyìí kí ẹ bá rí ọmọ òrukàn ọ̀rọ̀ tí lọ́ba rẹ̀ kú lọ kí ọ̀rọ̀ bẹ́ẹ̀ lọ lọ. Fàlìyàn kúrú ọ̀wọ́lá ń tẹ̀lé ìdá. Olúwa ní ẹni a máa sọ ọ̀rọ̀ tó ṣe pé ọ̀rọ̀ tó dọ́gba ní o. Ọ̀rọ̀ tó ga ọ̀rọ̀ déédéé ní kẹ́ máa sọ. Wọ́n sọ ọ̀rọ̀ àgbákò láwọn ọmọ òǹkà. Wọ́n ṣe é pẹ̀lú wọn. Wọ́n jẹ wọn níyà. Wọ́n sọ ọ̀rọ̀ wà lé sọ pé ṣé ìyókù yóò kọ́ wá bá rẹ ní. Tó náà ní wọ̀nyí kọ́ wá bá wọn ni òkúrò ọ̀rọ̀ ṣílò ìtọ̀kọ̀kọ́ lẹ́nu lórí bàbá rẹ̀ kú ni ẹni tí wọ́n náà lọ́wọ́ rẹ̀ wọ́n ló darí bàbá rẹ̀ kú bàbá rẹ̀ ti kú ni kò ní ìdíkọ́ wọn tán pé ìyá àwọn ẹ̀rẹ̀ òsìkí ẹ̀rẹ̀ òsìkí àkiri ojúmọ́ ọ̀pọ̀ lẹ́yìn kan ó mọ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí ó bá ti sọ fún kọjá káwọn lánàá tẹ̀lé Ah, ìyẹn ṣe farabalẹ̀ báyìí tí o bá ti ń sọ fún un táwọn ọmọ tó bá ní làákàyè ni yóò máa yé e yóò máa yé e ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ìbú ọmọ yìí kò lẹ́yìn kan o ẹ̀rọ ìbú ọmọ lẹ́lẹ́lẹ́ yìí kò lẹ́yìn kan ọdún kan àwọn tó bá bá rẹ̀ ní kúlẹ̀ dùn kí ló ń bá ti báyìí à ah, tó ìyẹn ń bá wọn ní ọ̀rọ̀ lórúkọ báyẹn ọlọ́run wá ní ẹ̀rọ ṣùgbọ́n الإمام ابن كثير عليه رحمة الله ولي آية لي ولي ابن عباس لي هذا الرجل يحضره الموت يقول لي يقول لي انقطعوا أمير عزيزي جلا يقول كله كله كله كله كله فيطلعه رجل يخفي بغفية تضر بواسطه أمر طبعا الضغط في ẹni tó fẹ́ fún yẹn kí wọ́n ń sọ àwọn àsọtẹ́lẹ̀ tó ṣe pé yóò fò bá àwọn tó fẹ́ jogún àwọn wíìlì tí ó fi kó àwọn tó fẹ́ jogún rẹ̀ bí lápòjú yóò ní ìsìn ẹni yẹn lọ́wọ́ bí ọmọ méjì lónìí àwọn èèyàn wá dúró dédé àbíkò nílẹ̀kẹ̀ tí táwọn èèyàn ṣe ọwà ní sunday lákòójú rẹ̀ àti omi ilé kan ilé òun ti wà lẹ́nu títì ó ti bẹ̀rẹ̀ tó ń jẹ́ lálẹ́ sí bẹ́ẹ̀ wọ́n á rò pé ọmọ tí mo bí ọmọ aláìsàn ọ̀rọ̀ ni gbọ́rọ̀ sí ni wọ́n yóò sì ní òní òní òní òní rí ìdùnnú mi kódà kì í ti lẹ́yìn tàbí máa wà láyé tí bá tó kú lọ́nà òní rí ìdùnnú mi sọ̀rọ̀ tí wọ́n ń fi orí sọ àtọ́lẹ̀ tó ní agbára ṣe pé kàdó rọ bí wọ́n apẹ́ sí yìí tí ó kú bá ọmọ yẹn sọ̀rọ̀ tó ń sọ bá mú tó àtọ́lẹ̀ kẹ̀lẹ́kẹ́ ti ń bẹ́lẹ́gbẹ̀rẹ̀ òun gbọ́ àtọ́lẹ̀ tí ń sọ yẹn bí wọ́n ní ilé yẹn bá ń tà á tọ́lá tà á wọ́n bá ń kó owó rẹ̀ tó àwọn èèyàn pẹ̀lú gbogbo àwọn èèyàn ní àdúgbò ní ilé yẹn mo bùn lápájá ọ̀rẹ́ mi mo bùn ó sì rárá fún mi pọ̀ jù òun ní gbogbo àtúntò rẹ̀ ní mọ̀ tọ́jú ní mọ̀ ṣe dára fún mi ìrà ọmọ yìí nìkan náà ṣe tó bàbá ìrà ìpínlẹ̀ òdòdó lójú ọmọ èèyàn lójú ìsámánikọ́mọ èèyàn dájọ́ tí èsì pé àyẹ̀dẹ́fẹ́ fi dájọ́ wọ́n ní bẹ́ẹ̀ ni kàmá sùdínù sùdánù nítorí ṣe náà láti fọ́ ọ̀tà mọ́ta aláìsúta nítawọn ẹ̀yẹ́ ṣe bàbá ẹ̀ka ṣe ní ojú ẹ̀sìn kódà tí wọ́n ń bá wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lò kọ́lá àwọn kéw ọ̀la ìjẹ́ ìrọ̀lẹ́ nínú òṣìṣẹ́ wọn èyí tábà ń rí ẹsẹ̀ kúrò ní á ah, ní ká padà síbi dókítà tak yìí o tóbi ọ̀tọ̀ ní tọ́rọ̀ yìí Karena tak, o kàmọ́tà kàmọ́tà náà ti gbà tó ọlọ́run ni o ọlọ́run ni ó ṣe ẹ̀sán yìí o mọ̀ níbi yìí náà ṣe ni ìyẹn kan mú lọ sùn áyà kan kọ̀ọ̀rọ̀ wa lọ bẹ̀ sí i kó تجمع بين أطراف القطيع بين أطراف الرجال سيقول لك طبعا هو يطول بكير كما تعمل جبزة حديث أنت يقول صوتي أنه الفكرة في حديث الممتع كم مقام أريد لو تفوق قلنا مقام أريد àwọn àwọn ìrìnkàdínà káàmà níbi fún ọpọlọ tí wọ́n ń táwọn ọ̀nà ní ṣe gbogbo àwọn àríkèrèkè ìwà líle ìwà kìnnìkan ibi tó ti pọ̀nù ọ̀rọ̀ bọ́ kúlù náà yóò rí ndí jàná lẹ́sẹ̀lẹ̀ hu ilá jàná rọ́ọ̀zì yìí ẹ̀sọ́ gbogbo ẹgbẹ́ lọ́nà wà lọ́dọ̀ mi tó ń fẹ́ kí n fún un lérò jẹ ó lè rí nǹkan kan jẹ tó ti gbìn sọ́dọ̀ mi náà lọ́ba nítorí wá ti gbìn sọ́dọ̀ tèmi yọ̀rọ̀ kọ́ mọ́ ni kúlù náà yóò rí jàná rọ́ọ̀zì صدقة ليس له إلا جناء غارسه kò sẹ́gbẹ́ láti àkókò ní ẹ̀sì àbúrò padà náà ni mo ń bo ẹ̀ẹ́dẹ́sẹ́ndì ọdún ìfẹ̀kíníkà fídíò tìrìsìkọ́sí ní àná ọ̀la ènìyàn tí tó ń múra kẹ́kẹ́kẹ́ tẹ́rù pé ọ̀rọ̀ gidi ní sọ ní ayà kúrò àdúgbò ti ń tú kí ló fà á ó kàn mú ọ̀rọ̀ ẹ̀gbẹ́ kan àti kò àwọn ẹgbẹ́ kan tó ti yọ alẹ̀ ó ní àlàáyínú bèèrè àyíní ẹgbẹ́ wá kọ́ lójú fójú ẹ̀ padà wà ní àwọn àbìlẹ̀ àrùsẹ̀ tó wá gí ọ nínú gẹ́rú ẹ̀ wà ní ó níbìlẹ̀ ó ní ẹ̀tọ́ wá jẹ́ ilé jíjá ìṣí ẹ̀ wà ní àyínú bèèrè tó wá olúwa ní ọ̀dà ẹni tó bá ṣe pé wọ́n bá fọ́ lójú ẹni tó sọ ten million ó ní nípa ten million wàá kó ojú ẹ̀ padà ní olúwa ní wà mẹ́fọ́ àǹtà àdú bí kẹ́ ṣàmójú kú ò kẹ́ mójú kú ò ó ní òun ló da àwọn ènìyàn nílò ojú rù so bí tí mo fẹ́ lò ó gẹ̀ ni pé ẹ wo ọlọ́ni àlà àárín náà bẹ̀rẹ̀ àárín wọ́n tó bá fọ́ ojú ẹ̀fọ́ ojú rẹ̀ pàkó ní pé wọ́n ní kó fọ́ lójú rù ọ̀nà lè rí fọ́ọ̀tù rẹ̀ lóru ẹ lọ sọ́dọ̀ ọlọ́pàá ọlọ́dọ̀jọba ní kí ọkọ mi lójú wọ́n wá àrẹ́sì rẹ̀ tọ́ba àrẹ́sì rẹ̀ wọ́n wá gbé lọ sí kọ́ọ̀tù kọ́ọ̀tù ni ó wàá ṣe ìdájọ́ kíkẹ́ ẹ̀fọ́ lójú padà àbí ṣepo sọdíyà ibi tí ìdájọ́ ọlọ́run bó ṣe rí gẹ́gẹ́ ni ẹ ẹ̀ wọ́n lè ṣe ó kẹ́ gbé kóra ánú ìdí ìtúṣapalà alba so ó kẹfà kẹjẹ lọ bá tí bá yẹn lọ bẹ ọkọ mi lójú rẹ náà jẹ ẹjọ ní báyìí lọkẹ ti kẹfà lójú rẹ a ah! so bí wọn kí wọn lójú báyìí yóò débi ọpọlọ ẹni wọn bá fọlójú tó yà wọlé fún ṣe kó ti ṣe kọjá àlà so ibi tí mo ti lọ ni pé ọ̀rọ̀ wọn ọba èyí ń mú ẹ̀gbẹ́ kan ọkàn ní náà lọ́jà lò ó kú bẹ papọ̀ náà ni àfihàn súnmọ́ àwọn afá lórí ọ̀rọ̀ ìgbọ̀n tí wọ́n fẹ́ ṣe fúnra tí ọba ti kí ó débi ń wọlé máa bìyàn ní ìbéèrè ẹ̀sìn ọ̀rọ̀ dáhùn rẹ̀ torí ìran pààyàn ọ̀pọ̀ àwọn èèyàn sí ayé pẹ̀lú ìdájọ́ ẹ̀sìn tí ó máa gbé jáde. tó mo ní àwọn kan tó ṣe pé wọ́n máa sọ pé tí o bá ṣe fún mi náà lọ́pàá lọ́dọ̀ mi lọ́pàá lọ́dọ̀ mi olùwàlẹ́tò olè wọ́n ni ẹ̀wà látò àrọ́ gọ́bùnà wọlé àǹsà ní ìtọ́fọ́kọ̀ tí ó lọ́gbọ̀gbọ́ ní fi ṣíṣì yìí ó ní ẹ̀mí tèmi ọ̀rẹ́ mi ò lè máa èmi ò ní gbà kẹ́nìkan kan ní ẹ̀mí kẹ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ olùdé ń kọlù olùkálẹ̀ ní fa kiri lò ó lẹ́nu ìpínlẹ̀ ìlú kí ni ó dà ẹgbẹ́ tí wọ́n pàtẹ́wọ́ lé lé pé ti yí wọ́n yàn bí ẹ ó lè nígbà láìláì ní tó bá mi náà ló gbà. sùúrù bàbá yẹn ṣe ó wá ti wà sí àwọn olùkó tó lè kalẹ̀. ìgbà ẹnìkan ti ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ òun gbọ́n فأمر الله تعالى الذي يسمعه أن يستسقي الله أن يتقي الله ويوفقه ويسدده للصواب. الله ما يستطيع أن يقول وهو مبلغ ọgbọ́dọ̀ dákẹ́ o jẹni kí wọ́n lówó pé á ti wà sí àtẹnì ń ṣe yìí ìyọ́ jẹ́ àwọn ọ̀nà nínú ọgbọ́dọ̀ ọgbọ́dọ̀ bí ọmọ ọmọ ẹ̀kọ́ ọmọdé lọ́jẹ́ ẹ́ ti bí ọmọ kékeré ọ̀pọ̀ ọmọdé lọ́jọ́ sọ̀dá òbúrú àmọ́ à òbúfin ọlọ́run mú àṣà ọlọ́run ní kéde yẹn kò ṣe bẹ́ẹ̀ náà ní pé wọ́n náà ronú fọ̀rọ̀ lọ pé à ẹwọ ilé ìdáyẹ̀ tí àfijú tó súnmọ́ ju ilé tó ti fúyẹ́ ẹnìkan ní fẹ́ ṣe dàgbà fún àwọn ọfẹ́ àtàkùnà ọfẹ́ san àwọn ọmọ rẹ̀ ní ẹ̀sán tí pẹ̀lú ìgbàdàn ṣe ní tẹ́ àwọn kìnìyàn yóò tako òfin ọlọ́run ọba tó ta òfin ọlọ́run náà tó bá ń bá ẹ̀rẹ́ já ọ̀n bá ìyàwó rẹ̀ já ní òfin ọlọ́run fún oúnjẹ rẹ̀ ó nìkan ṣe tẹ́lẹ̀ lọ báyìí kí nìkan pẹ̀lú bírú ọ̀rẹ́ oúnjẹ kọ́ àbí àbá oúnjẹ kọ́ àbí àbúrò oúnjẹ kọ́ mọ̀tìní ọgbẹ́ ìdájọ́ lọ́dún. ó tó dọ̀ ọ̀gá ó tó pè é àlejò kankan ni mọ̀tẹ́ ó tún dájẹ́ ó tún wọlé tó tún fi lọ lera búrẹ́dì àti oúnjẹ tó ń fi lọ lé oúnjẹ jẹ lálẹ́ ó wọlé léde ẹ̀ lọ́sọ̀ tó wà búrẹ́dì ó wà tó ṣé àmì jẹun ẹ máa jẹ́ àtẹnu tá a ti láàárọ̀ ilé ló ti di kẹ́ ọ́ àtẹ́lẹ́ wọn yóò kọ́ tó ń jẹ ní ọ̀rẹ́ kó ló jẹgẹ tẹ́lẹ̀ fún lóúnjẹ rẹ̀ kò sì máa dínú tó bá fún dáàrọ̀ fúnfún ló ń jẹrẹ fúnfún ní tọ̀tán tó fún ní ẹ̀ta lẹ́nà òun fún lẹ́tọ̀ọ́ rẹ̀ òun sì ń dínú lórí nígbó ẹ̀tọ́ ti rẹ̀ tó ní bàbá ìwà ẹwọ́ rẹ̀ tọ́rọ̀ wa ń sọ yìí pé wọ́n ń gbọ́ pé nǹkan sọ pé òun ṣe kí làtàwọn ọ̀nà wọ́n náà ronú ronú kọ̀díṣà ọmọ yẹn tó wá ṣe pé ìwọ ọmọ rẹ ni yóò wà nínú kọ̀díṣà ọmọ yẹn tó dákẹ́ bẹ́rù ọ̀bọ̀ bó ṣe bẹ̀rù fún tọmọ sí ẹ̀yẹn bẹ̀rù fún tàwọn eléyìí náà ẹgbẹ́ tó kéré nù kátó wá ní ìyẹn gẹ́gẹ́ tí ẹ̀ wá ní pé dúkìá ọmọ yẹn bẹ lọ́wọ́ yẹn kí wọ́n wá ní pé màá lórí màá jẹ́ ní lọ́kàn mi wọ́n mọ̀ orúkọ mi ẹ̀ tó ọlọ́wọ́ bá wọ́n yẹ kó sẹ́dídá ọ̀rọ̀ tó dá oníkẹ́ bá wọn sọ ẹgbẹ́ wọn àwọn ọ̀rọ̀ yẹn ìyẹn lè wá sọ fún wọn pé ẹsẹ̀ ní ẹ̀rọ yìí ẹsẹ̀ ní àmọ́ ètò fẹ́ tẹ̀lé wọn lára yín àmì ẹ̀sìn tí ó dá tòyọ́ sọ gbólóhùn tó ṣe kí ni gbólóhùn tó bí nù nínú kàfẹ́ tẹ̀lé wọn lára yín àwọn olùtọ́lọ́ ní ẹ̀ tí bá pípẹ́ lè fi ẹ̀rẹ́ dojú mi àbí ṣẹ̀fọ́ ara wọn ẹni wọn balẹ̀ àwọn ẹni wọn balẹ̀ tí n bá kú tán ẹsẹ̀ lẹ́ dogun níṣẹ́ ni wọ́n á ń kí gẹ́rọ ní jẹ́ ìrẹ́lẹ̀ kankan ní inú orí ìgbà ẹ̀rí lọ́dún sí ni nílẹ̀ tẹ̀ ṣe jẹ́ ìrẹsẹ̀ yìí tó ṣe dédé táwọn ilé yìí ṣe àwọn làwọn ilé ń tẹ́ àwọn làwọn lílò àwọn ọmọ yẹn náà ló kílẹ̀ káwọn náà pé ah, àwọn ti dàbí اللي كما كما كما كثير هذا لما رجل الجنون الوقت جنون قلتون قلت علي على رأسي قلتون القيامة رأسي الإمام ابن كثير عليه رحمة الله وطني قرري ونثبت في الصحيحين أن رسول الله صلى الله عليه وسلم أنه شرعي وشرعت مريم النبي صلى الله عليه وسلم عليه البخاري ومسلم لما دخل على سعد بن أبي وقاص يعوده الذي يدعوه سعد وما أبي وقاص الذي يدعوه بقوله قوله الذي هو الذي يكتبه أو من الإنسان جاء إليري أبي أشاجو bí kò bá ní ìpolẹ́kẹ̀ pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àbáwọn tí wọ́n súnmọ́ èèyàn lé النبي صلى الله عليه وسلم يتفقد أحوال كل واحد من أصحابه أنا المرجوري في إسلام الأقوى أجيب لك جزاء أغلاوة أكلا شلي so ibùn níbi ìyẹn nìkan gan níbi ìyẹn nìkan kọkàn máa bí ìrìbí ibùn lágbàdàgbò làbáṣepè ìyẹn gẹ́gẹ́ tó ti máa fẹ́ ẹ̀kọ́ fún ara rẹ̀ ọmọ rí ẹ̀kọ́ fún pé áá tí ó kaba ti wọn ń ṣẹlẹ̀ ṣe áá kọ́ra ìgbà ní ẹni pé ìnira tí yàn ẹ̀fẹ́ nípa àwọn èèyàn máa ń rí ìnira tí yàn ẹ̀fẹ́ ẹlẹ́rú láti kò ní kí o fi lè gbé èèyàn tí ń kú lọ nílé lórí five thousand naira the accuracy wọn lọ síta wọn kò tún wù ní a kí ló wá dé èlò ẹ three thousand náà ló gbà á ó yẹ kí wọn tó tó bá lọ bó ló sì máa owó tí mo gbé láyé pé kí mo ta ìwé ní three thousand lásìkò àrùn ní five thousand lásìkò yìí láti kó lọ kíkà ó ti pọ̀ rẹ̀ kẹ́tẹ́ kẹ́tẹ́ tó lẹ́yìn àmẹ́rì sọ́wọ́ wọn ayọ̀ ayọ̀ tí wọ́n tà bá kọ́dà àṣàwà yìí wọ́n ti rí sí ẹnì kọ̀ọ̀kan kì í sòkókó kì í sòkókó ẹgbẹ́ bá já fún adúgbò ṣùgbọ́n ìbèrè ẹ̀ fún ìrọ̀kí láwọn yàtọ̀ kí láṣẹ rẹ̀ àlàkàṣe ìbèrè wọ̀ kí láṣẹ tó pàtàkì ó bá jẹ́ abẹ́ rọ̀ lọ́wọ́ káwọn ẹ̀rọ tó wọ́n pé láwọn yá nǹkan báyìí wọ́n ṣẹlẹ̀ sí ẹni ẹ̀ẹ́ Bàtánà ìlú rẹ̀ wọ́n ní yára sún làwọ̀ ó ní òun ti ṣe ọlọ́rọ̀. Inni rúmárì wà lẹ́gbẹ̀ òmùkú mú ní owó gan. Ní olówó tó pọ̀. Wà láyé rẹ̀ sọ ní ilẹ̀ Bùnátùn. Ọmọ ẹni wá sílẹ̀ tí ó jogún mi, obìnrin kan péré àwọn ní. Ọmọbìnrin kan péré قل أفتصدق بثلثي مال مالي قل اسمه الذي شرع كندور بسمتع شركين ونصف مليون وانا شكين فور مليون شتارا به وفي المدي ايه بثلث أبي نعم بثلثي ثلثي هذا ثلثي ثلثي ثلثي ثلثي يعني كنت طرف kí fún two million ṣe tààrà kó fún one million a alẹ́ ní là rárá mẹ́sùlẹ̀ mẹ́sùlẹ̀ lọ sí ìdánilójì owó rẹ̀ lọ́dà mẹ́ta mẹ́sì tààrà ó ní fàṣàtòrò kọ́ fàṣàtòrò ó ní ìdajì ń kọ́ kí n pèsè méjì ẹni pé ní three million kí mú one point five kí n ṣe tààrà kọ́ọ̀dà ńlá ọ̀lẹ́bí ni wọ́n ṣe bẹ́ẹ̀ kọ́ọ̀dù ó tún ní fọ bólúùkù one over three nǹkan kí n fi one million ṣe tààrà nù three million ẹ̀mẹ́bí ni ẹ̀ àtúrùkù wọ́n túrùkù kẹfìrù ẹ̀mẹ́bí ni wọ́n tọ̀ tó ẹ̀fọ́ tó náà tó pọ̀ ẹni pé one million nínú three million ah nínú pọ̀ torí láti rí pé alẹ́bí ò kọ̀ fún pé kọ́mọ́tò wọn mèlè rẹ̀ ṣe àmọ́ ìmọ̀ràn ló kù lórí ìlú rẹ̀ ìmọ̀ràn rẹ̀ bàbá mi nìyẹn náà pọ̀ tó lọ kọ́ ara yá tó lọ kọ́ ara tó lẹ́tọ̀ mọ́ ọ̀sẹ̀ náà alẹ́bí wọn fẹ́ pọ̀ ní ìjẹ́ ẹni pé alẹ́bí rẹ̀ ìdí fún náà ní kí sí ẹ̀ bá ń bá rẹ̀ lò kọ́ kàmá ní ọ̀ ohun wa ma àlàyé ọ̀rọ̀ ṣe fóyà ìṣòlówàtí ìṣòlówàtí ẹlówàtí tí ó bá yà sọ̀rọ̀ ohun ọ̀jẹ́ tí ó gba àlàyé ṣe tí ó pé ó ṣàlàyé yẹn tẹ́ tí ó gbọ́ nínú hmm. ṣe rí súnà ní sọ̀gbọ́n rẹ̀ pẹ̀lẹ̀ tí a ń ṣe sàràfíà tí a ń ṣe ìtẹ̀lé súnà lẹ́yìn yìí bí ọ̀pọ̀lọpọ̀ ìlú yóò bá ti ṣe gbọ́ ilé tó yóò bá ti ṣe gbà tó àpúròṣì fọ́pọ́ mọ́rímá bí ẹ̀sìn máa bá èèyàn sọ̀rọ̀ ó àfẹ́tà èèyàn ó àfẹ́tà èèyàn gan-an so ibi ni àfẹ́tà èèyàn ìsinyìí abákan jáde lọ nígbà kan sọ̀rọ̀ bá sọ̀rọ̀ ní kó ní ẹ̀kọ̀báàlì ẹ̀kọ̀báàlì ló pé àwọn èèyàn láìkì bó ṣe dìde tó tẹ́lẹ̀ tó dìde yẹn láì kí ilẹ̀ ti kílẹ̀ kílẹ̀ kílẹ̀ rọ́ nígbà yẹn ilẹ̀ ẹ̀rọ nígbà wọn sọ àwọn tó ń ṣe dáwà súnà wọn kéré nígbà yẹn tó ọ̀rọ̀ ń ṣe dáwà súnà nígbà wọn. àmọ́ ìgbà tó ń dé àwọn èèyàn wo àwọn kókó gbóló ti kéwú náà wọ́n lè gbogbo ara ìní sọ̀rọ̀ ìgbà a ah, mi sọ̀rọ̀ wọ́n ti ọ̀tún gbẹ́rẹ́ tó bá kéwú ní sọ̀rọ̀ ọmọ ẹ̀rọ ìṣẹ̀lẹ̀ lè hmm, sọ̀rọ̀ àwọn ẹ̀rọ rẹ̀ tẹ́ ìjọba tó ń sàwùjí níbi àwọn súnmọ́ náà rẹ̀ so amẹ́rìyẹ dé súnmọ́ ló ń gbé láti ní sọ èyí wà kọ̀kọ́ wọ́n tún wo family background rẹ̀ náà kébi tó ti jáde onísúnfí hàn ni wọ́n so bó ṣe wá bẹ̀rẹ̀ dá àwọn súnmọ́ bẹ́ẹ̀ ló ń kàn kún sáré support rẹ̀ online mo rántí ipe gbogbo àwọn professor akọ́rẹ́dé bàbámẹ́dínà náà ní gbogbo kẹ́kẹ́ ló pé everybody ń lọ sí dá ọmọ lọ sí dá ń kọrẹ̀ wọ́n lè ní gẹ́gẹ́ bá lè dán encourage àwọn ọmọ lè tó gẹ́gẹ́ lọ síbẹ̀ òun ní jàbàtà àmọ́ ìjọ tí wọ́n kọ́ lọ wá sí àkọ́kọ́ wa ẹ̀rọ pé yéé kò ní káì kò ní approach kò ní mánà approach bí ẹ̀sìn máa ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí wọ́n báyìí sọ̀rọ̀ pọ̀ náà

ìgbà tó lóhùn ìgbà tó lóhùn ọ̀sán ọ̀dọ́ mẹ́rin tí wọ́n káwọn ìdílé náà yìí sàfà tí tí wọ́n dá kọ́tà ní ẹ̀wọ́n kálukọ́ ọmọ lọ́dọ̀ rẹ̀ náà yìí sàfà. kódà ìgbà àwọn àbúrò fi àtúntò ló ti bèèrè sọmọsọmọ àwọn àwọn ojú ìṣèlú ọkùnrin tí wọ́n tọrọ. yàrá kò ilé iṣẹ́ inú òkè ìsìn tó wà láì tó wà mẹ́rin bí mo ti lọ sí ẹni tó bá sọ̀rọ̀ fún èèyàn tó ṣe wá àti owó lọ jẹ́ ẹni tí yóò mọ àlàyé ṣe ẹlòmíì òun àti ìyàwó rẹ̀ ẹ̀ tọ́ra yín ìyàwó rẹ̀ kò lè ìyàwó rẹ̀ ò lè àwọn ọ̀nà ọmọ mánà approach mọ́tìmọ̀ bá yẹn sọ̀rọ̀ ìyàwó rẹ̀ ò lè ìyàwó rẹ̀ ò burú ẹlòmíì ọkọ rẹ̀ ò burú òun ọmọ tí mo bá yẹn sọ̀rọ̀ ẹlòmíì bàbá rẹ̀ tó ò burú àmọ́ òun ọ̀rọ̀ bí o méjì máa ń bá yẹn sọ̀rọ̀ bàbá mi máa ń burú gan lọ́tọ̀ àmọ́ nígbà tó bá ń mẹ́bí ẹ̀ṣẹ́ máa ń wọ ilé òdodo pẹ̀lú ìyàn bí wọ́n kẹ̀ ẹ́ ní ti áá tó ibi tí mo ti lọ sí àmẹ́lì sọ̀rọ̀ wọ́n ọ̀rẹ́ ìpẹ̀lẹ̀ àmẹ́lì wa fẹ́ sọ ìdí fún صعب من الوقار الذي من إنك أن تذر ورثتك أغنياء àbẹ́bí epo ṣe wá fi ẹni tí ó fi òkú rẹ̀ kalẹ̀ pé nígbà tó kú àwọn ọmọ rẹ̀ wá ń bẹ ní àgbẹ̀yẹ́rà wọ́n á jẹ́ olówó látara tí wọ́n ju òkú rẹ̀ kọ́yì ìyẹn dà àwọn tí a dára ọ̀hún ààlà kó wá fi wọ́n kalẹ̀ ní sáríkà yàtọ̀ kàfùrà fún ilẹ̀ náà sọ́wọ́ wá sọ̀rọ̀ jẹ́ kí ó àwọn èèyàn dípò kẹtọ́ sí kalẹ̀ fún wọn. tó dájú kó kó fọ́rọ̀ lọ tó bá lẹ́yìn kí sọ kí mo sọ náà ti kí á nìkan ni ọ̀rọ̀ yìí tó òun ni pé kí ẹ ó bá lẹ́yìn sọ̀rọ̀ àwọn ẹ̀fẹ́lẹ̀ òun náà wò pé áá tó bá lè yàtọ̀ lẹ́rẹ́ lọ fọ́nà kó ní kẹ́lifì ń lórí yàtọ̀ ń di àáfán kọ́ọ̀fù àlejò وليخشى الله وليقول قولا سديدا الذي صار خوف جار ونبع نبع خوفي fi àwọn ọmọ rẹ̀ kalẹ̀ ní ẹni tí àwọn ọmọ rẹ̀ jẹ tó mọ̀ wá rẹ́rìn káàkiri tó wà ní sùúrù àti bàbá wọn ti kú ni bàbá ti kú ni tó tó ní yẹn máa máa gbèkà máa gbèkà tó bí ọ̀rọ̀ yóò ṣe rí nìyẹn. الله أعطني عن عند الذين يأكلون أموال اليتامى ظلما إن الذين يأكلون تأكلون أموال اليتامى ظلا إنما يأكلون في بطونهم نارا وسيصلون سعيرا Olúwa ní àwọn ọmọ òrùka, ẹgbẹ́ jẹ́ òrùka ní ẹjọ́ àwọn ẹ̀ ti kú síwájú kó tó gbọ́n. Irú àwọn ọmọ yìí ọlọ́run wá ní ká ní àkókò wọn ká máa mú fún wọn ká mú fún wọn pẹ̀lú owó ká bá ní owó ká bá lẹ́kùn ká tà sí. ìgbà ní ìwọ̀n náà lọ sí pé òun ṣe pé bóyá owó ló lóore àmójútó ìtòtá kíyèsí gẹ́gẹ́ bí wàá ṣe máa pe àwọn ọmọ rẹ̀ kí wọ́n bí ìgbó lọ́nà ọ̀rọ̀ ọ̀nà ìgbà yẹn wọn fi kí ló dé àṣẹ ilẹ̀ kò tí ì tán kò tí ì tán àwọn tó máa ń lo ọmọ àbúrò rẹ bí ẹgbẹ́ àwọn ọmọ rẹ náà ní í ṣe wọ́n ti kalẹ̀ lùkà gbọ́dọ̀ ọmọ kí ló tó ń jáde nínú rẹ padà sílé ọmọ ẹni wọn gbà sẹ́yìn lé bí mi kò sí ìbẹ̀rù jẹ́ báwọn tó bá yá làákàyọ padà tọ́ bí ọ̀rẹ́ mi yìí wọ́n ṣe mọ tó ní nígbà rẹ̀ ẹlòmíì ní ó ní ìdí náà ni pé bóyá ilé ẹ̀kọ́ rẹ̀ ẹbá mójútó bóyá níṣe kọ́ṣẹ́ ẹbá mójútó tọ́lọ́ wa ní tí ọmọ yẹn bá ní ogún ó ní ogún pé wọ́n á gbà pé ìmọ̀ na owó rẹ̀ yẹn ni bóyá ó nílé jòkó tí màá gbé bẹ́ẹ̀ wá fi lé yẹn rẹ́ǹtì wọn àbúrò bàbá rẹ̀ wọ́n ẹ̀gbọ́n bàbá rẹ̀ ọ̀wá ń gba owó rẹ̀ ọ̀nà.

òun ní pé lápẹjú rẹ̀ bóyá ọmọ yẹn ó ní ìsìn kankan yẹn fẹ́ lọ́wọ́ ayájú rẹ̀ ìrẹ́ wa ní ìgbé ọ̀wọ̀ ọ̀pọ̀lọ wọn náà tẹ̀lé wọn lóhùn ní àdóòtú ẹ̀ ní owó nílé owó rẹ̀ láti fi wọn ọ̀pọ̀lọ ẹbí yóò kí n mú owó ọmọ yẹn tó wàá sí kalẹ̀ pé ọwọ́ ọ̀pọ̀lọ sí ibi tó lọ bá yẹn kiri bóyá kò sí ọmọ yẹn dàgbà ọmọ ṣe ẹ̀gbọ́n ìwọ wá lọ sí ọba ìgbà tó lọ ọ̀hún bí òlú ọkọ̀ òfẹ́ owó ọkọ̀ bó ọ̀dọ̀ ní ọ̀kadà tó ọ̀dọ̀ tó ọ̀dọ̀ dàbọ̀ á èmi ń lára owó ọ̀jẹ́ méjì àwọn sí sọ pé ọ̀nà ẹ̀tọ́ na ọgbà náà owó yẹn kó ń gbà ní ọmọ ní ṣe pé pé èyí ń gbà tẹ́ jẹun ni bóyá ẹ̀ yẹn fowó yẹn rí pé kí wọ́n lọ́wọ́ ìṣe bíznẹ́sì yìí ìní ẹgbẹ́ ní ìdí kí ní náà jẹun owó yìí àmọ́ jẹun ní jẹ tí ò ní kọjá àlàyé o máa jẹ mọ́tò èyí jẹ chicken tẹ́lẹ̀tẹ́lẹ̀ mọ́kò owó ọmọ òun kò jẹ chicken ike wọn wá trump wá ní ìdá ẹ máa chicken jọ chicken jọ kí wọn kí wọn lọ́dọ̀ bá wọn jẹ jẹ kọ̀ náà kọ́lá tó bá wọn jẹ chicken tẹ́lẹ̀tẹ́lẹ̀ owó náà ti gbé ìrọ̀rọ̀ àti ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́run ti ṣe gbogbo ẹni kọ́ wá ń náwó ọmọ òrukàn nílò jàǹbá olúwa ni ìnáwó olóòdà fi òkú ni yìí náà wá ẹni yẹn ń jẹ iná nìyẹn iná ní ń jẹ sí inú rẹ̀ olúwa ni lẹ́yìn pé ń jẹ lọ́sínú kọ́ wà fẹ́rẹ̀ sùnmọ́wó náà sàrìn rọ̀ olúwa lọ́wọ́ fún bí ó ti kó ba yín yẹn jẹ àtàkì àrùn yẹn àti ìtọ́jú ṣe pé tó bá tún ṣe gan ìrọ́jọ́ rẹ̀ yẹ láyé ó fi yọ̀rọ̀ rẹ̀ nínú ọ̀kì àrùn tó lọ́mọ tó ná owó rẹ̀ yẹn kó o lè jọ́mọ rẹ lójú rẹ̀ kó o lè jẹ́ bàbá rẹ lójú rẹ̀ tó ó wàá ta ìròrí ọmọ yẹn rú yóò ta ìròrí ọmọ yẹn rú ọ̀làjà ń tí ń bẹ níbi kí wọ́n ti jàmbá nù kèé ṣe ń tí ń sọ kéde òun nìkan lọ́wọ́ lè mọ̀ ó kọ́ta ìlú rẹ̀ lọ gbogbo gbogbo ẹ̀ tó bàbá náà kọ́ta lábo níbi àwọn ẹ̀gbọ́n bàbá rẹ̀ wọ́n fẹ́ ẹ̀dẹ́ ìmọ̀ nípa tó kí ló ti fà á ẹ̀gbọ́n bàbá tiẹ̀ tọ́wọ́ tọ́wọ́ mọ̀ lè mọ̀ tó èyí náà ni kí àmì ti tọ́lọ̀ bá ní ẹgbẹ́ ṣe nǹkan báyìí bẹ́ẹ̀ náà àwọn ọmọ rẹ̀ ìgbà tí wọ́n ṣe ìjàmbá fún un àwọn ọmọ rẹ̀ ó wà ìfẹ́ kọ́ ẹ̀ lọ́fẹ́ràn àwọn ọmọ rẹ̀ ọmọ òrukàn ọmọ ẹ̀gbọ́n rẹ̀ àwọn àbúrò rẹ̀ tó wá náwó rẹ̀ tó sì mà so sọ kí ọ̀rọ̀ pé àwọn ọmọdé náwó tèmi fún rè kẹ owó tèmi wà ní afárẹ̀ lè fẹ́ ọ̀rọ̀ lè wé ọ̀rọ̀ ọ̀rọ̀ ṣe kù àwọn tó wà lọ sí hòtẹ́ẹ̀lì owó tèmi èmi ọ̀wọ́ apá ilé tì so ẹ̀kọ́ mi ò ní fẹ́ràn àwọn ọ̀rẹ́ láéláé ودينه جدا بعثنا الإمام النووي منكر النبي صلى الله عليه وآله وسلم بعثنا به صلى الله عليه وسلم بنو السبع الموبقات أو قبل يجيب رمضانية دي حتى القيامة الذي هو أقل مال اليتيم قبل الأمريكا الذي يقول شيء الشرك بالله إمامه إلو آه ọ̀nà ìbánisọ̀rọ̀ tí mo ń sọ lẹ́ẹ̀kọ́ pẹ̀lú àmì sọ̀rọ̀ àdìsọ̀rọ̀ àmẹ́bí ní ṣe lè bú ẹ̀sọ́rọ̀ àìmọ́ ìkọ̀ ẹ̀jìnà táwọn kan méjì kan tí wọ́n bá rí yẹn jẹ́ nǹkan méjì tí wọ́n bá rí yẹn jẹ́ kó tí ó tọ̀ ńlá jí tó bá gbọ́ tí ò ní lè ṣe pé tó fi sọ̀rọ̀ rẹ kanlẹ̀ ẹnìyàn tẹ̀lé ọ̀hún ẹnì ni pé èmi ọlọ́kọ̀ọ́lọ́wọ́ wa ló kù mí ní ìdálá hàn bẹ́ẹ̀ ìran kùrẹ́ṣì ni mí àmọ́ ọ̀rọ̀ tó fún mi kẹ́nu ló dá mọ́mọ́ bí ṣe máa ń gbé ọ̀rọ̀ kalẹ̀ tó àtẹ́rẹ́sì náà gbà mí náà nígbà mí ìgbé ọ̀rọ̀ kalẹ̀ nígbà mí o lè máa yí ìdí nígbà mí o lè máa jà kankan àmọ́ ẹnìyàn ò ní rí kankan lọ́mọ ẹnìyàn ò ní rí kankan lọ́mọ yọkọ̀ pé ní ìgbà náà ni àwọn olùgbẹ́ ẹni bá sára ní sọ pé ẹ̀jìnà sí nǹkan méje tí máa ń ba yíyan jẹ́ o nǹkan méje kan bẹ tí máa ń ba yíyan jẹ́ ànábì wa dákẹ́ àwọn èèyàn náà jẹ́ ànábì pé à ṣé ẹni kan kan méje yẹn wọn ni tí wọn máa ń ṣe wá àdúgbò mi náà máa ń ṣe bẹ́ẹ̀ wọ́n kàn fún àwọn kẹ́mẹ́ta kan bẹ ìmọ̀ lára ti ayé yẹn kọ́ dákẹ́ ẹ̀kọ́ kọ̀ọ̀kan náà lọ àwọn àwọn àbíjì ló kún kọ́ ó bí kí النبي قال أشرك بالله يشرب بالله والسحر يناشوه من بعيد جنه يمكن للولاية القيامة وقتل النفس الذي حرم الله إلا بالحق وطعنا يعني مع الطعات وهي رجال قوس رجال قوس رجال نشيط إيراني سوري نشيط تتفون أي ليلة القيامة لو بعد يوم تريد أن ترى في كتاب من شيء الله ṣẹ́rí àbí ọmọ tí àwọn ẹni bẹ́rẹ̀ pàpọ̀ ẹgbẹ́jẹ́ kó máa yí wọn ike iṣẹ́ ń ṣe yìí kìí sọ́nà kìí sọ́nà ẹn yí ara ń jẹ́ àtàkì àmọ́ yìí ni tó lè bá ti ń sọ yẹn ìtọ́nà bá ṣàrùn yóò jà ọ́ ìfí ò bá já ọ́ padà rán sí ké káì mo sọ o ìbáyé ti sọ o ìbáyé ti sọ ilé olúwo ti di ọ̀dà ó nídàánú rẹ̀ wọ́n ti tún náà àti ìmọ̀ fún ọ òun nídàánú rẹ̀ náà tó sùn múra náà kárẹ̀ ogun nǹkan tó lọ ṣe láàbọ̀ tó tọ̀ tó dàánú rẹ̀ lọ ọ̀rẹ́ balẹ̀ ọkọ̀ wọn pélé ikùn rárí ìranù lọ́rùn ọkọ̀ gbàgbé rẹ̀ ni àwọn pàtó olóòṣèlú wọn tó ọ̀nà tó o tó fa kòtò tó bẹ̀rẹ̀ rẹ̀ bí yá mẹ́fù ọkọ̀ ìyàwó kan lọ́gbà ilé ìyẹ̀rẹ́ ọdún pa ọkọ̀ wa tá kiri ni wọ́n bá rọ̀ lọ́sọ̀ orí orí ọ̀sán gẹ́gẹ́ wọ́n bá rọ̀ lé ọ̀run ọ̀sán gẹ́gẹ́ aláwọn ọmọ sọ pé àwọn ti lọ di orí ẹgbẹ́ àdínkù àgbà ìdàpọ̀ tí ìbá pín yẹn ya orí gúndà mú yàn àti ìtàní ìwọ́ra ìlọ́lọ́ yàn láti wọ́n lọ sọ orí ìrìnrìn márùn jáde bá tó wájú kílì rìtẹ́ ìjẹun bẹ́ẹ̀ kílì rìtẹ́ ìjẹun bẹ́ẹ̀ so ǹdùrí rẹ̀ kankan ṣìtàní kan dààmú rẹ̀ nínú àwọn tó mọ̀ bẹ́ẹ̀ ṣìtàní yóò dààmú yín dáadáa gbèsè mọ̀ pé ẹ láyà lóòótọ́ ẹ kíra yín pé ẹ̀yin ẹyẹ àwọn aké aago méjìlá ní seven seven ẹ̀jẹ̀ ká pàdé ẹ lọ mú fíìdì ìdì kan kẹwàá tó ọmọ ìfẹ́ tó pàdé ara yín pé seven seven àbí nù sẹ̀tẹ́mbà kìnnìkan àbí ọgọ́st seven ẹjọ́ pàdé ara yín ẹja ẹlẹ́lọ sí fílẹ̀ ọ̀nà airport kẹwàá tó gbé gbogbo gaga mú ní kẹjọ gbé lọ́wọ́ kẹwàá lé ẹnìkan fẹ́ pé kí ní fún yìí ẹnìkan ló pé ẹyìn tó pé ọ̀sẹ̀ ọmọ wa ata one two three ó yà kẹjọ ní fáyà yàtọ̀ fáyà ẹ̀ dúró dúró dúró kẹwàá lé wà náà wà lẹ́nu mẹ́ kẹkẹ wáyà yìí wáyà tí wọ́n padà wálé àgbẹ̀ tó bá sẹ́kù kọ́kẹ́ kù tó bá lọ́kọ́ lọ ẹ̀ wá tún di sẹ́kù yẹn tó lọ ẹ̀ àmọ́ kẹ́ wọ́n mọ̀ tọ́ra yín pa kẹ́ lọ ẹgbẹ́ ẹnu ẹnu wa ni wọ́n ya máàpù rẹ̀. يا ما ودين ده ما في الأجهزة ولكن ولا في الأجهزة يقول أنا نكير ربعي وقتل النفس الذي حرم الله إلا بالحق أتني ما دارك الطائبين جوانان جواني الطعونات ẹni tó pààrọ̀ fún ọ̀gá náà ẹni pé òun mú òfin ọlọ́run ṣe lọ. bákan náà wà á kí wọn rí bá kí wọn gbowó èlé bẹ́ẹ̀ wọn gbowó èlé ẹlẹ́lẹ́ ti ṣeré ẹni lórí ìran kẹ́kẹ́ àwọn olójú rẹ̀ ìkó ń lọ́nà ìlú pé bóyá ó ń mú ọ̀nà pé ní ní so ẹsì nípa àwọn tẹ́sí ní jíjẹ kù ní ẹni ṣẹ́rí ẹni ọ̀bẹ lọ́nà aburú ìnira kìí lọ títí ṣẹ́rí ó ti dẹ̀ nísìn ó ti dẹ̀ ojú rẹ̀ ti wálẹ̀ nísìn wàá kíló rìbá kí ọmọ jẹ rìbá ibi táwọn lọ́wọ́ dẹ́rẹ́ pé wà á kìlọ̀ mẹ́rin lè yẹ̀kì kí ọmọ jẹ owó ọmọ òrukàn ọmọ kọ̀ọ̀kan ọmọ náà àdẹ́bí ní tó máa ń ba yíyan jẹ ni máa ń bá kìlọ̀ jẹ bákan náà wọ́n tàwọn lè yọ̀wọ́ zẹ̀rẹ̀ kí wọ́n sáré ju ogun bákan náà wọ́n fi mọ̀ṣúdọ́láṣí lọ́wọ́ kí ọmọ lè kó jùlọ náà yà kí ọmọ pẹ̀lú onídìnnà yà sẹ́wọ́n bá tí ó ti mọ̀ ní kó kan òun bá lè jẹ́ lọ òun tó rẹ̀ ìjáàbù ìyànà wọn ló jiná wọn pọ̀ àdúgbò jíjẹ́ lọ ọ̀run ẹ́ ọlọ́run tó tẹ̀lé ló ẹ̀ ìgbà tó lọ mọ̀ ó mẹ́fẹ́ wọ ọ̀mọ́ kí lòun dá sí fún tó ń dá sí fún ọlọ́run ọmọ tó ti tẹ̀lé ó ti lọ sí ní tòlókòtò ìrìn àti bóyá kí ni ọkọ̀ tí kọ́ ní ọmọ tó tẹ̀lé ní dẹ́rẹ̀ wà dákẹ́rù rẹ̀ dákẹ́rù rẹ̀. Islam fẹ́ àlàáfíà fún wa wọ́n fẹ́ kí àwùjọ kó tó olúwa ní gbogbo ẹ̀ tó bá ń ná owó ọmọ olùkàn nígbà fún ẹnìyẹn wọ́n wà láfún ara ẹni Ànábì sallallahu alaihi wasallam ó fi ní yóò wá fi yawm al-qiyamah al-qawm min quburihim tatahajjaju afwahihim náírà Ànábì yàrá kan bẹ wájú ọjọ́ ìyá náà iná ẹ̀lọ́mù tẹ̀sí ni pé àdéhùn ẹ̀dọ̀ ẹ̀fọ́ àmọ́ ọ̀rọ̀ ẹjọ́ bẹ́ẹ̀ ọjọ́ bẹ́ẹ̀ ló sọ wípé kí ọmọ àwọn tó máa ń jẹ ohun tó máa ń jẹ ẹ̀hún ọmọ òrukàn àlẹ́bí ni ọlọ́run ọ̀fẹ́ ìsìláwọ́n náà ṣàrìn rà tó àdéhùn wá wá pé à tó àwọn kan padà máa jóná tó pé iná máa jù lára wọn lóbi náà kìí àná ni tó yí wọn ní àdéhùn tó sí bọ́n àdéhùn kan wá látọ̀dọ̀ àbúta ẹ̀yìn ìdíkọ́ so òun ṣàlàyé pé àwọn kan bẹ tó bá ní ọjọ́ gbígbà kìíyàmà tó pé wọ́n máa pariwo ariwo wọn pa wọ́n làwọn jẹ́ wọ́n wọ́n sọ̀rọ̀ fún wọ́n máa pariwo ní yéé tó bá ẹni tó wà lọ́lẹ́ tó tó wà ní sọ́gbà àà táwọn àwọn tó ń bẹ́ sí pé ìyàtọ̀ náà fi jẹun ni pé wọ́n àti kínkínní ìyẹn náà ni wọ́n àti kínkínní wọ́n àti bí kankan wọ́n ti lérí wọ́n lẹ́sẹ̀ wọ́n ní ẹnu wọ́n ní tan wọn àmọ́ wọ́n kọ́ ní kínkínní ó ká kọ́ mọ́ wá tẹ̀ àwọn rẹ̀ wọn ò sì ní kú ká kọ́ mọ́ tẹ̀ àwọn rẹ̀ àlẹ́bí láwọn ọmọ yẹn ọtọ́mọdé wọn kẹsẹ̀ gbèrò ọtọ́ jọra wọn lójú tó ní ìgbéraga tó lọ wú tó lọ fẹ̀ sí ìlú ni wọ́n bá sọ̀rọ̀ báyìí wọ́n ní kéde ọ̀rọ̀ à ìlú kéde kàwọn tó ní ìjọ lójú tòkí o jọra lójú àlẹ́bí ni ọlọ́run àjẹ pẹ̀lú sọ̀rọ̀ tó ní nàìjíríà náà. àwọn kan bẹ wọ́n máa kó ìfún wọn láì ó ì

àwọn èèyàn wọn wá rí pé àwọn wúlíà ni àwọn jàǹbá láàrin oníyàwó méjì àbẹ̀tí ń sábò fi fún ìyàwó rẹ̀ kí ó ṣe lọ́gbàlọ́gbà lọ́dà wọ̀ yẹn. tó àmẹ́tí pé ń jẹ́ ọmọ òrukàn ìyàtọ̀ lọ́wọ́ fi jẹ́ wọ́n lọ pariwo yé wọn ó ní tó tu yá jèrè lẹ́nu mẹ́rin àwòlá àmẹ́tí wọn wá bèèrè pé àwọn òwúlà wọn tán pariwo yìí wọn ní àwòlá ilẹ̀ nílẹ̀ àkùrú náà àmúwálẹ̀ náà fi lóòlù wọn làwọn tó fún wọn jẹ owó àwọn ohun òmùtọ̀ níjà òkùsí ìnáwó ya kó lóra sí mo tó ní ìlú àwọn ọ̀dọ́ ìtọ́wọ́ lọ́dọ̀ àṣẹ ìlú wa ní wọ́n wọná tó iná tó jẹ sí wọn tó sì wọ iná dàáyìn ìrìnjọ́gbìn ìjà òkèyàmà tó àdúrà wọn níbi ìyá náà gbọ̀ǹkan tó wọn sábà kò sí nǹkan tó ọlọ́run bá ní nǹkan yóò ta tí ẹ bá jẹ tí làkàyè rẹ dúró bí làkàyè bá jẹ bí nǹkan yẹn tí ẹ bá padà rí àfáà tí ó ṣàlàyé fún ọ fún ọ fún padà lọ pé á ah, ilé yóò dá lóòótọ́ ilé yóò bá wọn torí ọ̀rẹ́ kí ni o ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run wa pẹ̀lú ìtẹ̀lé tí màmá ìfẹ́ ọ̀gbọ́n ọ̀rẹ́ fẹ́lẹ̀ ọlọ́run ṣàfihàn nípa ọ̀gbọ́n yóò fẹ́ fún ọ Assalamu alaikum. My brother understands Sunnah to level that is not bent or love or appearance. Because of that, he decided to leave or take what is Now, what of the people that we pé ẹnìkan bẹ onígbà náà ní pé owó ní àgbèrè tó náà wọ́n gbọ́ dé pé pé ó kò lè fi èèyàn kan máa fúnlẹ̀ fún èèyàn láti máa fi kíyàn kìíní yìí àwọn òbí rẹ̀ náà ti bẹ̀ láyé wọ́n kó nǹkan tó ń ṣe fáwọn òbí yìí ònígbà àbúlẹ̀ ṣé fún ọmọ ọ̀gá ó ti wá di wàhálà wọ́n á wò pé ṣé fún òfin lè kalẹ̀ ní ẹni tí wọ́n bá ṣe ìlú ìṣọ̀lá yìí ó kí ni ní kúnlẹ̀ fún ọ̀rọ̀ ó tó ìkókó palẹ̀ mọ́ sùúrù tó lágbára sùúrù tó lágbára. tó torí kì ṣe kúnlẹ̀ nìkan ní òní ṣe máa ìdíkọ́ fún ọ̀rọ̀ sọ̀rọ̀ nítorí ṣe wọ́n pọ̀ wá tí ṣe máa tọ́ pọ̀ gan-an àmọ́ ìtumọ̀ ní wọ́n kọ́kọ́ lé òun náà ni ọ̀rọ̀ ìkúnlẹ̀ tèmi ò ń gbàyàn máa tó kéwọn kú lé kò gbàyàn máa ní ìgbàyàn máa rìn rí láyé ní kú lé ẹ̀ orí kò kú lé ó ṣẹlẹ̀ sí mi náà tó lọ pọ́n gbòdè pa bàbá àwọn ọ̀dọ́ tó burú tó bàbá àti mi gan. tó àwọn ọlọ́run ó ṣe lò pẹ̀lú wọn sùúrù extraordinary náà lórí sùúrù tó tó lé fún tó lọ́pọ̀lọpọ̀ gbà lọ́pọ̀ wà máa ń lo àgbàkà sùúrù yẹn wọ́n fi ń ṣe ọ̀rọ̀ so àtàwọn ń sọ òun ṣe jàgídíjàgbọ́n òun ṣàgídí òun bínú fún àwọn ilé máa ń nà ẹ́ kí wọ́n nà ọ́ òní bínú ní ó fara dà á rẹ̀ ó fara dà á. 说，你看你现在这个国家真闹，说真的闹，闹的，你看，说安逸了，对吧？他富裕，我那天我就包，我一包，因为啊，我我留了那个哎，红豆，红豆提前，就你拿拿拿点点米，咱吃不了的，然后他们不知道做啥，就吃不了的嘞。 ṣùgbọ́n pa wọn kankan kan má bu wọn má gbé ẹnu má ṣe kankan tó má bá tẹ̀ lọ tí má ṣe dáadáa hmm. wọ́n dáadáa dáadáa tó àwọn tí ń kúnlẹ̀ ò ní ṣe fún òbí yẹn ni kí wọ́n ṣe dáadáa tó bá wọ́n wò pé ah sáfin tó bá lè tó ìdúkúnlẹ̀ wá eléyìí ẹ̀rọ fowó náà wọ́n lè má tán lẹ́rẹ̀ o lè má tán lẹ́rẹ̀ fún ẹ̀rù ní ọ̀pá sọ́jà ní báyìí kẹ̀kẹ́ tẹ̀sí yìí dá wáyé tẹ̀sí yìí dá tẹ̀sí bá ń sọ̀rọ̀ kan ìtú tẹ̀lẹ̀ ló sọ ìtú tẹ̀lẹ̀ tẹ̀lẹ̀ ló sọ. so aláàjì mi bí ìgbà tí wọ́n ti ṣe tó ìgbà tí wọ́n rọra láti lẹ̀ gán àtúntò fọ́ọ̀rọ̀ tó lọ dé ọ̀rọ̀ fúnlẹ̀ yìí náà tó lábàrà àwọn náà wá ìmọ̀ ṣe ṣẹlọ pé káàkiri tó kú wà lọ sí àgbáwá sílẹ̀ níbi níbi sáàtì ṣe wá sí fún àti òkú síbẹ̀ wọ́n dẹ̀ ọgbọ̀n wá sí tí wọ́n gbọ́n máa ti fóònù lé ní ọgbọ́n máa ti fóònù àwọn tó wọ́n pé jẹ́ ní tó sọ mọ́ ẹni tó wọ́n tó ń ṣẹlẹ̀ dáadáa tó máa lè lọ ìtumọ̀ ẹni lókè ni rẹ́bà bí wọ́n á pààyàn wọ́n ti pa fún bí ìṣẹ̀lẹ̀ tó ń ṣe ni ìgbà tó wọ́n sọ fún mi mo ti mà tára lọ sí ẹ̀yìn òní wọ́n wá gbẹ́mi lọ ní ìdíje ọ̀nà ìgbẹ́mi lọ síbi yín tí wọ́n gbọ́dọ̀ jùlọ rí ìdìbò kì í tẹ̀ máa àwọn olùgbò ọ̀rọ̀ rí tó kí ló fà wọ́n ti rí i pé ọ̀nà ni wọ́n wà ìpínlẹ̀ yìí lọ́nà àìmọye tí ìṣẹ̀lẹ̀ lóríṣiríṣiríṣiríṣiríṣi torí wọ́n ti wọ́n ti dá àwọn ìjà tó ní agbára tó òdodo ní wọ́n padà rí ní ẹ̀ẹ́dínlẹ́ yìí òdodo ni ṣùgbọ́n ṣe ń kálukú wa náà irúgbìn ìfẹ́ rẹ̀ ká ṣe ìpátá ní sùúrù pé kí ni mo kú kò sí nǹkan tẹ́lẹ̀ bá fi sùúrù sí ní wọn káyọ̀ rẹ̀ kò fi ṣẹ́ ilẹ̀ ńlá rẹ̀ àwọn وما قال رزق بشيء إلا شر كيف تلقى يقول بك أنا يقول أنا يقول أنا أقول لك أقول لك عليه aláàjì ẹ̀wọ̀n bí dáadáa kátó ní ẹgbàgbé tó ìkúnlẹ̀ fún yín gbogbo dára ní ìmọ̀tí sí yín ọmọ ẹgbàgbé ìkúnlẹ̀ ẹ̀sẹ̀ atalẹ̀ ń ṣe yìí ìbí ló kojú báyìí túnà atalẹ̀ atalẹ̀ yìí àlẹ́ àtẹ́rí ọ̀rọ̀ tó ti wáyé àkọ́kọ́ rù ó kọ́ tọ́mọ̀ ìgbàlọ́ láíláí rù júlọ àṣà lọ́wọ́ fi ọ̀rùn fi àṣà ẹ̀sìn àṣà lẹ̀ ń sè yìí lọ kọ́lọ́run ṣàtún àṣekẹ́ni ó mọ̀ jáde kó ṣe sùúrù kó ṣàtúnradà kó mọ̀ ṣe dáadáa lọ́wọ́ fún òṣèlú ọ̀rọ̀ nígbà yìí náà kó mọ̀ fẹ́ ọ̀rọ̀ ọ̀wà tó kó sàmì ọ̀rọ̀ kó mú ojú kó وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله